ọlọ́wọ́ bá kó wá sọ lẹ́sàárì wọ́n máa tẹ́mí fún wọn pé àwọn ọ̀tá islam wọ́n mọ iye àbúgbàwọ̀n yìí na lọ́fàásọ́ ìdíbò tí wọ́n káwọn bá wọn jẹ́ wọ́n bá wọn jẹ́ lórí káwọn ti kópa alábá islam ni wọ́n sì mọ̀ pé ọlọ́run والله متم نوره ولو كره الكافرون الله سبحانه يريدون يطفئون الله بأفواههم wọ́n fẹ́ láti fa ìmọ́lẹ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa aláwọ̀ mọ̀ tí mọ̀ lórí rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sàfi pé ìmọ́lẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ ti pé kò lọ́fù alẹ́mà gbọ́kọ̀ kan bú imam Bukhari wọ́n bú yóò Abu Hurairah radiyallahu anhu wọ́n kú tán bá lè yàwó pé yìí wó àwọn rí òkú kan gbó ní àwọn òkú Islam nù àmọ́ lọ́wọ́ fún ọ̀sẹ̀ lọ́dọ̀ ní sultan kí wọ́n fi tó hadith dáńkà lọ́wọ́ nínú kitabul istiqrad wa buyun nínú báàbù lọ́wọ́ nǹkan tí yẹn bá jẹ gbèsè tí yẹn bá yá nǹkan bí wọ́n gbèsè kó fún kanú àdíṣẹ́ tẹ́lẹ̀sílám ní kí ẹ máa sàdúwà kọmọ̀ sí ní ẹni gbèsè ọlọ́wọ́ mọ́sílọ́rọ̀ gbèsè ọlọ́ọ̀bà náà àdíṣẹ́ abẹ́rẹ̀ ní ọ̀rọ̀ ara imam buhari rahimahullah باب من آخر القريم إلى دجل أو ناوي لم يرى ذلك مطلع باب وإن في الجهل وفي احنا ولا نسلق نسلق ولا اللي يسلقه كفاية صوره نسلق ولا ما صورين ولا نسلق كفاية الامن يوتي ام اخذ ولم يكسرهم لهم قال فأعبدوا عليك قدا فما قدر علي علينا من حين عصبها جاء به ثمرها بالبركة وكميتهم الله أكبر أبو منقى سيدنا جابر نقى بسيطة بلاري عبد الله سيلة كيفي بسيطة يقو قاني استقل قمراء وانتو ما تنقى سيوما مرو لجان مرو لجان كتو مرو بواوا مرو بواوا ní ìṣẹ́bọ̀lù gùmọ̀rá òfin òkú nípa ẹ̀tọ́ wọn fi dé ní báàbì nípa àbùsí ọba mi jẹ wọn fọ́sí aláwọ̀ nàbí sílẹ̀ ẹ̀yẹ̀bẹ̀lù sọ́mà wíwá ní ọ̀dá ẹgbà èso àwọn dẹ́bìnú ìkẹfì rọ́pò owó tẹ̀lé ẹkẹ́ kó àwọn dẹ́bìnú ìkẹlẹ̀ ìkẹfì rọ́pò rẹ̀ báàbà ò ní ara ò lọ́mí yóò tí hímù ààrẹ́t lọ́dúnlẹ́wà àníbí kò fún ní complete lọ́m yóò sẹ́rọ̀ hó láhùn àdínígbé àwọn ànígbé fún yí kọ́lá sàágùdó aláìka gẹ́dẹ̀ àríwá lọ́la máa bọ̀wọ̀ jábẹ̀ gada káwọn máa káwọn èsì kó máa ta wọ́n á káwọn èsì wá ta fọkàbẹ́ ètò òun gbogbo sí láti sá owó èsì sẹ́kùnlẹ̀ ọmọ musa fọ̀bọ́kà sí fi àìsí wa náà lọ́ba báàbù man bá a àrísú 2003 باب من باع المال مفلس او معدوم يجمع بين الغرماء وآتاه حتى ينفق على نفسه باب دي سبحان الله pé en tó ta ọjà tó jẹ gbèsè tó ju wọ́n gbèsè ja tó wá ṣẹ́kù en da wọ́n yẹn bá wá tà wọ́n wọ́n pín ta wọ́n tó jẹ ní gbèsè ba ko yin ala fún nan be kuna manafa حدثنا مسدد حدثنا يزيد عن زريع حدثنا حسين المعلم حدثنا عطاء بن ابي رياح عن جابر بن عبد الله رضي الله عنه رضي الله عنهما قال عاتق رجل غلاما له عن دبر فقال النبي صلى الله عليه وسلم يشتريه بمني ثم قال سيدنا جابر وعبد الله ó ní arákùnrin kan yọ ọmọkùnrin tó jẹ ẹrú látọ̀ lókúbọ̀ rẹ̀ yọ olókùn ẹrú òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láwọ̀rọ̀ sọ̀rọ̀ pé mọ́ni yẹ kẹrí ìhì mí nì àwọn tó kún ní ẹrú ẹ̀tọ́ ní ọ̀rà lọ́wọ́ mi ẹ̀sẹ̀rá ó nù àìm nù àìm bára ní ọ̀rọ̀ anábìsì tẹ́lẹ̀m bin abdullahi ma'afa akadà tó mọ́ni hó fọ́dọ́kọ̀ ilẹ̀ yìí أواي أواكو في الجنة كل قويبيها ببيسهم هنا في البلدنة دي صنع باب إذا افتردوا إلى عجل المسمى وعجلوا في بي باب دي بجانا مين كان فوعدا بكو جبعي ما هو بجبعي ميودا هي فرما قال ابن عمر في فردين إلى عجل فكين يعني كان دياسكو كان في سوفيبو في سوفيبو سنين كن معاكم يوري وما إلى ذلك لا باس به يستعدون به فإن آتى أفضل من دراهمه ما لم يشترط لينا كسبرون به تبايا ولوينا توابع سوية تتعفني عليكم níwọ́n gbà sí ní fún mọ́dí gasi mú ìpé ọ̀rọ̀ ìtàbàmọ́ yẹ yíò àbábọ́bẹ́ sí wọ́n sọ́wọ́ 05 ìsínbẹ̀ bẹ́ ọ̀rọ̀ ìtàbàmọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ó lè sọ́wọ́ ọgbàrùgbà a gbogbo jẹrẹ lè rí ọwá fún ẹ̀rọ sàmọ́ rẹ̀ ọwá fún 5,000 fún 10,000 fún ìpẹ́yẹ̀ máa lámì yóò stẹ́lì ìdíkàjọ́ sọ pé kí ní adé ìhó fún mi ní ọ̀rọ̀ àti ẹ̀mù ó di wà وقال الطاعة وعمر بن دينار هو هو إلى عجله في إفرد إليه bí tí ẹgbẹ́gbẹ́ pé sẹ́rẹ̀ padà ní wá fún kò bẹ̀ قال ليس حدثنا جعفر بن ربيعة عن عبد الرحمن ابن حرمز عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر رجلا من بني إسرائيل ń gbọ́dọ̀ sí ní àbí orí radiyallahu anhu ó ní wọ́n rántí arákùnrin kan níbi sẹ́lẹ̀m wọ́n ti arákùnrin kan náà bani israel alábáàdù bani israel ayatollah ń gbọ́dọ̀ tó bá wọn kan náà bani israel tí wọ́n ṣe wọ́n yáwọn lówó dafa ilayhi ila ajalin musamma lẹ́ẹ̀kọ́ wọn kan lásìkò dá ẹ̀rí yẹn bá yáwó láti di kò sí àbúrú bẹ́ẹ̀

at is 2,405 حدثنا موسى حدثنا أبو عوانة عن مغيرة عن عامر عن جابر رضي الله عنه قال أصيب عبد الله وترك إيالا بينا باتي وقضوه عبد الله وترك إيالا بدل سوابيل عمويرينه ودينا أتيم bisik gbogbo agbàgbé abdullahi ọmọ jabir tó kú ọlá tó lọ sí gbogbo old abdullahi kí jabir ọmọ rẹ̀ kíkọ̀ jabir wa ọkàn mi sọ pé lọ́la tó lọ sójú ogun máa wà náà tó wù lójú ogun lọ́la wọ́n náà tó wù lójú ogun lọ́la wọ́n á fẹ́ sọ fún mẹ́ta fún ẹ̀ sí kí mojú tó aláàrán fọ́ mọ́jìnà sí nàbí Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì mọ́jọ́gbèsè kó rí kọ́sán ẹlẹ́ẹ̀kẹta àwọn àbúrò rẹ̀ mọ́ wẹ́rẹ́ ni wọ́n mọ́bìnrin ni wọ́n mú tó wọn dáadáa nígbà tí Abdullahi tó sọ fún rẹ̀ Jabir ni ó kú ọ̀la tó lọ sójú ogun old Jabir wọn fi yíwa tí wọn lójú ogun yẹn Abdullahi yẹn lẹkùn kọ́kọ́ kọ́ lójú ogun yẹn nínú àwọn mùsùlùmí ìdíkọ̀ọ́lẹ́ àdáyẹn so ọmọ rẹ̀ yẹn jábẹ̀ ní wọ́n rò ìfún wa gbà pé ó sí ma abdullahi nígbà tí ikú pa sí na abdullahi sọ́dọ̀ka iya rẹ̀ ló fàwọn ẹbí lẹ̀ wàdẹ́nàn sọ́dọ̀pù ilá asábì dẹ́n àyẹ́dà ó bá rẹ̀ min dẹ́nì àbọ̀ wọ́n lè bá wọn tí wọ́n ní owó yìí àwọn àtọ̀rọ̀ náà pé kí wọ́n ṣẹ́gun bùsùnwà yìí kó dìkù wọ́n di gbèsè yẹn fún ọ̀dà wọ́n ti rí fún gbèsè gbèsè jù káàbọ̀ wọ́n kọ̀ fa àtúntò nàbí sẹlẹ̀ fàṣàṣàtú bí àlẹ́yìn fa àbọ̀ wọ́n lè bí sẹlẹ̀ wọ́n sọ ìgbà kó má mi bẹ̀ wọ́n kó wọ́n gbé owó ìkú kọ̀ kàrà asiful tabaraka kulla shay'in minhu ala jisi ibi wa ni kulo le àwọn nínú rẹ̀ kò fún kálukú sí ààyè rẹ̀ àwọn tẹ́lẹ̀ mẹ́jọ pé adúwàdù ìjọjẹ́ rẹ̀ báyìí báyìí ni àbújá méjì mọ̀dí náà ní kókó fún gbọ́ sí ààyè rẹ̀ fún kálukú wà ní ìdìbẹ̀ ẹ̀dùkẹ́ni bí zaidin bí zaidin ala haidati tí a bí ti ẹ̀kùn mọ̀ bí ẹ̀dùkọ́ tó fún rẹ̀ wọ̀lẹ́yìn ala على عدده ابن عدوى عدوى انه جبل جبال لونه مصايره ثم احضر احضرهم حتى اعطيك جاءت بوايس الخواكل كرابو صلى الله عليه وسلم فعلت ثم جاء صلى الله عليه وسلم زي مواسبة مثل بوايس تمزيزه لين غبي واوا فقاد عليه وبدقه نبي النوكوين قال لكل رجل àtà ẹ̀sẹ̀ ọ̀fà tó wá sọ fún gbogbo àwọn tó jẹgbẹ̀ tẹ̀yìn tó wọ́n tó jẹgbẹ̀ tẹ̀yìn ilé ń tiẹ̀ tiẹ̀ ní ìtọ́wọ́sì ìtọ́fún ilé ń tiẹ̀ ọ̀bá kí ọ̀tá màrùkọ̀má hùwà wá ní gbígbínú rẹ̀ tí àtòkalẹ̀ rẹ̀ wọ́n ti gbogbo gbèsè gbogbo fún àmọ́ ṣé nìyẹn dákójọ ìfowópamọ́ ti wáyé ìbárkà tó ń wá sọ̀rọ̀ káàkiri sáyẹ̀ ti wá náà lọ́wọ́ obìnrin yẹn kò kó bó ti wà bí i pé ká máa hùwà bí i pé ẹ̀wọ̀n fọ kankan kan ọwọ́ kan ẹ̀ẹ́dẹ́bìnrin wọ́n sì gbogbo ìsìnkà wọ́n bá kí ẹ̀ sọmarú àbí ká máa hùwà kan náà ó lẹ́ms tẹ́fù wọn fọwọ́ kan ọlọ́mọdé ti dáadáa fáwọn náà lọ́ba dáadáa fáwọn mọ́jà gbogbo ìsìnkú ọlọ́ba sáánù wọlá ọlá kùrọ̀ ánà kiri is 2006 دعوت مع النبي صلى الله عليه وسلم على نابه لنا ولا النبي صلى الله عليه وسلم غزوت على ما الله سجو وقلم السلام ni orí àwọn ayé oko ló ti wà àjẹ́fà jamal rankumi wọn àtẹ́yìn wàtàkìlàfà aléyà wọ̀kọ́lá olùbí sílẹ̀ wà gbẹ̀yìn láfún mi rí رقمية من خمس بدين فقال بيعوا لي ولكن ظهره إلى المدينة عندما أن تعرى رقمية لا يفهمي كويت لي أما مقبلا يكون قومان يجي مدينة أواتا فمي فلما ندونا استعذنت وقلت يا رسول الله إني حديث أحد بالعرس وما تفاوى مدينة وقلت يا رسول الله إني تفاوى وني مسجلها وني فقال صلى الله عليه وسلم كما تجدك ذكر أو سيدا أبيه ابن لوفينيا أبدل لفنيا بأدلبه كنت سيدا من يعجبه مفلح أصيب عبد الله وترك جواري سجارا تزوجت سيبا تعلمهن وتعذبهن ìdáàmì abdullahi sàláìsì lójú ogun ó lè fàmọ́ ọwọ́ ẹrẹ́lẹ̀ mo wá fi adérébù tí gan fún wọn lẹ́kọ̀ọ́ ó sì máa fún wọn lẹ́kọ̀ọ́ lẹ́nà àti ghana gàdá ọmọbìnrin ní kó lè bá kọ́ wọn sí mọ̀ fẹ́ ọmọ kára èéfì àbí àlàkà bí àbúrò màmá mi ọkùnrin àbíkọ màmá mi lọ́kùnrin káàlì mo á fún nílùú pa bí mo ta bímọ ẹ̀rànkúmi ẹ̀ fàlámà ní ìwà bá mi fi bí ta ọ̀pọ̀tò bí èyà lè jẹ́mẹ̀l mo á sọ pé àkùnrin ti wíkì ìlẹ́dì káàna mi nàbí sọ̀rọ̀sẹ́lẹ̀m àwọ́kọ̀dọ̀ ò ìyá bábí ti bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìṣògùn kálámà káàna nàbí sọ̀rọ̀sẹ́lẹ̀m dáwọ́tò ilé ìhìn bí jẹ́mẹ̀l lọ́bí wájú madina mọ́ wá lè bá pẹ̀lú rankumi ẹ̀ fa'ata ni súnmọ̀lù jamal ọba fúnmi ní owó rankumi wọ́n jamal tuntun ní rankumi gan akẹ́kọ̀ọ́ pàtàkì mi lónìí wọ́n sáàmì ma alkọ́ mi àti ntí ó bẹ́ ìpín mi nínú ojú ogun tá a lọ yẹn ọlọ́run fún wa sanóbi lẹ́sàá rẹ̀ nígbà yìí kọ́ ọ́nà lè máa ṣe dáadáa ọlọ́ọ̀bà bá kọ́ ánà kẹrin ọlọ́ọ̀lá باب ما ينهى عن إضاعة المال باب تقوى كما أننا كنا كما أننا أقع كما أننا أقع قول الله تعالى على صبايك والله لا يحب الفساد الله أبو نواء ونفسد كما بلجاء الله نفسي الله صبايك ولا يصلح أمل المفسدين الله ني إشياء ونبعد يكون نبعد أو قول وقال في قوله صلاتك تأمرك أن نترك ما يبع آباؤنا دو النبي رضي سواه سواه نبي شعيب له يعني بابي باو إذا سي سي يمتون كي بصفه كما سنتي أو جسد بخواسي وأن نفعل في أموال ما نشاء كل من هو بعد كل هو كل هو وقلب خلاص واجب بعد بعد نوع قال ولا توتي أمواء وأمواءكم أكون يستوى في دوك عليه قال قام ما ما ويرني أبي وقو ما كوفون يا هو بابا بابا وني يا أرى ما كوفون والحجر في ذلك وهنا آما من الخزائن كيف كل عند بمبيع كيف ما كيف الصورة نبيكني وقف فراتي في الرو في مدارون به حدثنا أبو نعيم حدثنا سفيان عن عبد الله بن دينار سمعت ابن عمر رضي الله عنه قال رضي الله عنهما قال قل في عبد الله بن عمر زبايك قال قال رجل للنبي صلى الله عليه وسلم راقني كان سبحانه بن إني أقدأ في البيو يا رسول الله ممهن سيكون فا قال إن بيت فقل لا خلابة وابت على شقيل لا خلابة علم نسيروا جلوبة نسيروا وكان رجل يقول أقول لما صبيت نيب كربتات دولار عبدنا عثمان عبدنا جرير جرير المنصور عن شعبي عن وارد مولى مغيرة بن شعبة عن مغيرة بن شعبة قال انقص ان مغيرة بن شعبة قال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم وأخوكم أمهات النبي صلى الله عليه وسلم ذاتي يمقم سامو بي ني ذاتي يمقم سامو بي ذاتي يمقم سامو بي máa rí àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ láàyè ọmọkọ́ alábájọ́ ọmọ rẹ̀ ọmọbìnrin mẹ́rẹ̀ láàyè ọmọlẹ̀ wahad láti máa kọ̀fún láti náwó yín àbí láti máa kóódọ̀ ẹ̀mà kóódọ̀ ẹ̀yìn máa nábẹ̀ ọlọ́run kọ̀fún yín ọ̀kárí alákún kéèlà wọ̀káàlà wọ́n ní wọ́n ní kìrí akọ̀fún yín ọmọbìnrin kọ́sọ́tí sọ́àlà àti béèrè tí ó wúlò púpọ̀ ìjọba béèrè béèrè tí ó wúlò púpọ̀ ìjọba béèrè tí ó kọ̀yàwó ṣe tẹ́lẹ̀ kí ni ó kọ́ ìgbà yìí ti fi kí ló kọ́ rẹ̀ kí àwọn kọ́ wá pẹ̀lú ìyá tọ̀bìlẹ̀tì ìyàwó sí kúrẹ́ bí ọ̀fẹ́ gba ìyàwó ṣe tí ìgbà bí mú lọ kọ́ọ̀sì láti lọ jáwé fún ìyá ìgbà ọlọ́run sànù wa wọ ìgbà àti máa àti nàkúnà ìmọ̀náwó nàkúnà ìparí àdìsẹ̀ náà wà alaikum salam bìlá تو باب عبد الراع من في ماله سيده أبي ولا يعمل إلا بإذنه It's 449 باب قردن الرائن ببعض راسم يوم في مال سيده لا يعمل إلا بإذنك ووصيه كانوا يعملوا بكيا وقاري أخلوه يونداري This 2409 حدثنا أبو يمان أخبرنا شعيب عن زهري قال أخبرني سالم ابن عبد الله عن عبد الله بن عمر رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول قال سيدنا عبد الله بن عمر ان بطل كلكم راء ومسكون عن رايته بقبل درجة بقبلة بلوين درجه الإمام الراء وهو مسؤول عن رايته على افتراض درجه آبي لو أبوز جنجة ورجل في أهله راع وراقنا لأنه أولى ويبير الجنجة يوم بدوره هو مسؤول عن رعيته والمرأة في بيت زوجها راعية وهي مسؤولة عن رعيتها يعونا بنا أدعنا جنين لي وقاره بلو ربنا يبوز جنجة ولا خادم في مال سيده راعي هو مسؤول عن رعيته قال فسميت آه الله من رسول الله صلى الله عليه وسلم من مقبره إلى النبي صلى الله عليه وسلم وأحسب النبي صلى الله عليه وسلم قال أمين رجل في مال أم أبيه راعي الملوك أنت فقل كل أمنا نبي بك بباري راعني مسؤول عن رعيته kọ́lẹ̀ bèèrè ọbọ̀ jẹ́ náà jẹ́ ọkùnlùkùn ráàyìn ọkùnlùkùn masòólù abúráyà ti gbogbo ilé dára jẹ gbogbo iná ti bèèrè lọ́wọ́ ilẹ̀ jẹ́ra yìí jẹ ilé ìparí dáàbò yá bí kìtàbù lọ́kọ̀ọ́sọ mat dáàbò sí báyìí àwọn kìtàbù káwọn yẹn máa fún عليكم ورحمة الله وبركاته wa alaikum salam billah wa barakatuh Naam. Kun mun lulu ku an musuba. Ha su mu. Ina kare musuba yi. Ku ne ma ga ku to kun dawo kun da jiwa su bai na odi ko asibu. Mun lulu ku musuba odi. Ben. Kun ga yin su ka tole ko edile. بعد الدنيا ولا خادم راعي في بيت المال الكويت ايوه والله تعالى اعلم اه صحابة رضوان الله عليهم هو very very careful هو آه، هو لا يروى ويتوى يوعى إني فيه قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قلوا عبد الله بن عمر àwọn lọ sí àjẹ́ àti Madina òun tẹ̀lé ọwọ́ àwọn olùgbé àwọn tó jọ lọ sí àjẹ́ àti Madina àwọn lọ bí orí fifty days lálọ́ àtàbọ̀ ní kò sọ àdéhìí ti káyà lọ sọ́jọ́ méjì lọ pé kò sọ wí káyà káyà lọ sọ́jọ́ àgbẹ̀ méjì owó èso ọ̀rọ̀ gbọ́dọ̀ mi ní à ọ̀rọ̀ níbi tí ó sọ ó ní ìyá ti sọ ìyá níbi tí ó sọ bá mi sọ nígbà ìgbèdè sínú náà nù ó di mo sọ fáwọn èèyàn rẹ̀ ń yóò ní pé ẹ̀yìn sí láyà láti máa kúrò máa ń di ìyàwó láyà rẹ̀ يعني قال رسول الله إلى عمو أموات بالدعاء والصدقة على يموا يموا أبوك يبدو الله حبيب عليه حال سنة جديدتي وبارك حديثي في حديثي في جرين لكم مخو قولي بذليني وعليكم السلام دلال Mm-hmm. Hmm. Ǹjẹ́ ẹni máa kórìíra yóò ṣe yẹn bí a ti wá ní wá sí láàrin wa lórí pé tí ẹ ti gbé ká ọ̀gbìn faramọ́ tó bá pọ̀ bí a ti máa fún ọkùnrin kan tó délẹ̀ jẹ́ lọ́wọ́ yìí, Yahoo ni wọ́n àti kẹfẹ́ ìpẹ́ ayẹ́dù yahudi ọbí ó di wà tó yahudi lè mọ́ta torí yahudi bá di sí yahudi jíù owó rẹ̀ lọ́lọ́wọ́ bá rẹ̀ so ibi owó rẹ̀ báyẹ̀ ṣe rí àwọn ọ̀rọ̀ awàrì ní fún mi pé bílíbù ni àwọn ọmọ pẹ̀lú àwọn ní ọmọ israel Nàìjíríà ó ní ibò ní orí ọ̀sẹ̀ awàrì máa sọ̀rọ̀ ẹ̀mọ́jọ́jú rí o ó ní ibò lọ́sẹ̀ ni wọ́n bá fẹ́ àǹgẹ̀ẹ́ wọ́n gbogbo ọgbọ̀dá àkọ́ọ̀mọ̀ ah, ní sáàyìn tó fi yáǹgẹ̀ láti àjíkà fọ̀ṣọ́bù ohun tó bẹ́ yáǹgẹ̀ gan òun ní ọkùnrin ní ìṣọ́bù gbọ́lẹ́gbùn ó bẹ́ yáǹgẹ̀ rẹ̀ òye bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yahood ṣe rí lẹ́yìn náà pọ́ọ̀sì yahood wọ́n jẹ́ wà ti pàṣẹ ìkan tó bá ń ṣe kọ̀ọ̀kan ni ìdábòmẹ̀kẹ́ ẹni tó wá ń kí ìrọ̀lẹ́ irú ẹni àdísì kọ́símù kọ́símùlà aládìsì kẹta ọha rí báyìí àdísì bòrera kọ́sìm mú lọ́kọ̀ sí fún wa ọ̀ ìjọba sílẹ̀ àdísì bòrera bòrera ẹrú mama wa sẹ́yìn Aisha gbẹ́bí ọlọ́ọ̀ àná Aisha wa yọ lóko ẹrú wọ́n wà lóko ní àwọn ẹ̀kọ́ ológun ẹ̀rọ òun ti dúpọ̀ lóra nínú ìsì owó ti ti wà ní ẹ̀rú ọwá ló wọ̀n fẹ́ mọ́ àwọn ìsìwà lè tẹ́lẹ̀ tó kùn bẹ́ wọ́n fún mọ́kùn lẹ̀ ọwá lè bá lẹ́yìn tó sílẹ̀ ìdágbà mi bẹ bòrẹ́rà fún kọ̀ bòrẹ́rà bí lọ àti pé ṣé ẹ̀ ń pamí láti ẹni ẹ̀ ń pè ní mọ́ra ẹ̀ ń sípẹ̀ wọ́n fún mi ẹ̀rún síbẹ̀ fún mi ní wọ́n kọ́ mílá sí kọ́ mílá sí mi ní mi ní ẹ̀ sí àti olùkọ́ àtọ̀ wọ́n fún mi máa ní ìfẹ́ mọ́tẹ̀ ìyẹn kọ́ láti wọ́n máa mọ̀nà mọ́ fún mi sílẹ̀ ó di wa ẹni kún wọn ní àwọn mùsùlùmí ni kò ní option ما كان ما كان للمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امر عن ان يكون لهم الخيار او ني choice àwọn ọmọ mara ni aṣáájú bá sọ fún ọjọ́ pé fún ọ̀nà nínú àmúkọ mara ni ó di eyín rárá kan ni ìlú ẹ̀sìnlẹ̀ sí bí àárín ọ̀sẹ̀ tó dùn mí bẹ̀t lórí mi ọgbọ́n láti wọn ló máa ń tó ń gbọ́n ó pè àwọ̀ ẹ̀lẹ̀ ó pè àwọ̀ ẹ̀lẹ̀ wọ́n bá bá a sọ̀rọ̀ àwọn bá sọ̀rọ̀ gbọ́n kókò kọ ìwé fún ìyàwó ìyàwó ẹni kókò níwè tí wọ́n fi hàn lómi ìjọba bẹ́ẹ̀ fi dùkù kó ti dùkọ̀ ọ̀lẹ̀ ìwé tí kò ní fún níwè kó ní òní fún níwè bẹ́ẹ̀ máa dá fẹ́ bínú sí máa ní kí tí bínú sí kí n pè náà máa pè máa pè àwájọ sọ̀rọ̀ máa sọ̀rọ̀ máa wọ́n náà wà lórí sọ̀rọ̀ oúnjẹ ní kù mí a sọ̀rọ̀ náà lọ́wọ́ ni òun tó fẹ́ fún ìwé pé yóò máa gbé tí ìfẹ́ kó lòun kò múlẹ̀ bẹ́ẹ̀ ni ló sì kẹ́rù kó ní ìlèmí ní bá kúrò kúrò pẹ̀lú padà kó pàdé ẹ̀kọ́ tó lé ń bẹ̀ láti ní ohun ìgbà lọ́dà wá fún ìwé wá fún ìwé òun ló kọ́rù kú lé omi fi kọ́ nípa cbc ọbẹ̀ sí tó máa fún lóṣooṣù eléyìí ní afẹ́fẹ́ lóbi oṣù kan lórí ẹ̀ lórí kóbà nínú ìtààbò ní kí ọkọ̀ fún mẹ́rin bá gba bá jẹta síta fún níwèé yẹn ó tó fún níwèé kò sí sẹ́yìn èyí wà tó fún níwèé àbájú níwèé gbogbo ẹ̀ múwèé wa ìdí ẹ̀ wòwò mo á wọlé kẹ́lá lẹ́ mo á sí mo á tan náà uh, ansẹ̀t mo á rí pé kò kò kò sáyẹn rẹ̀ eléyìí fún níwèé ń bọ̀ pé báńdà mi mo ti lè jìnnà mo ní padà mo ti lè jìnnà ó ti lè jìnnà ó ti lè jìnnà á ń yàn máa ní àbíkẹ́ yẹn pè mọ́ fún gbé fún ní padà ojúwe wọ́n rí gbogbo sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ìgbà ẹ̀lẹ́sìn àtàlọ́ wá sí wàá sáyẹn rẹ̀ kódà ní ìdílé tí mo kọ́kọ́ máa kọ́kọ́ bá fún mi ó sì wàá sáyẹn rẹ̀ àná ni ọmọ yẹn wá gba ìwé ìrànwọ́ wá wà nígbà yìí ó di wà mo sọ fún mọ̀ ìtọ́ náà fún ọkọ̀ lágbàá ìka mi ó di àjò òun yẹn lọ́mọ kan ọmọ yẹn lọ́dọ̀ rẹ̀ sọ́kọ́ sí lọ́ nìyẹn kọ́ àwọn èèyàn tó lè ọ̀rọ̀ kún tó bá tó wá mú nǹkan tó wá ń bẹ̀bẹ̀ tó wá ń bẹ̀bẹ̀ gbà mí ó lè má wọlé ó di wà wallahu ta'ala a'lam. wa alaikum salam àmì àwọn àbẹ́rẹ́ aláwọ̀ ni nígbà ya ọrọ̀ rẹ̀ nígbà fẹ́ san padà ìyẹn ti lè mú ní nǹkan wọ́n ní ìbílò wa ni pé bẹ́ẹ̀ náà ní báńkì wọ́n ní à báńkì ò rí wọn báńkì àwọn tó lè ní interest. bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀tì ẹlẹ́yìn ní máa lẹ́mìí ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ìdíjọ́ ìṣọ́ọ̀tì tó kò bá fún bèrè. ọwọ́ ni wọ́n ní ibi dọ́kítọ̀ ọwọ́ ní dọ́kítọ̀ ní pé ah, hmm. ìyẹn lè gba ọwọ́ ní yunifásitì ó ní dọ́kítọ̀ ní ìyẹn lè gba ìfẹ̀sì wọ́n ní ẹ̀rí tó mú wà ẹ̀rí rẹ̀ lẹ̀ lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ọwọ́ mú mi rántí pé dọ́là kan sọ pé lára àwọn dọ́là tí wọ́n wà níbí náà ni pé ó ní ẹni pé ìyẹn lè gba ìfẹ̀sì. Ah, wọ́n á sàlàyé pé ọ̀rọ̀ dọ́kítọ̀ dókítà ọ̀tọ̀ tẹ́ wọ́n sọ pé òun náà lẹ́rìí eh. ni wọ́n wá pé wọ́n sọ pé èyí náà ní pé èèyàn lè gbà ń fẹ́. ọ̀rọ̀ yẹn náà ẹ tí wọ́n ń sọ fún un lára àwọn kọ́dà rẹ̀ òun náà wá retí pé òun náà fẹ́ lọ gbà ń fẹ́. wọ́n á sàlàyé fún pé ọ̀rọ̀ dókítà lẹ́ wọ́n sọ pé dókítà lẹ́ pé ó ní àwọn àpáàdé wọn sọ bẹ́ẹ̀. àmọ́ hmm. nínú ẹ̀rí wọn ẹ̀rí ò torí dáhùn tó lórí ni pé ìfẹ́ oúnjẹ yìí náà pọ̀pọ̀ sí ìfẹ́ ìyẹn lè ba ọ̀rọ̀ yìí ọlọ́run sàlọ̀ mi ò tún bá yẹn mo ń fẹ́ àwọn tó bẹ̀rẹ̀ bílẹ̀ mọ̀dọ̀ kúkú mi pé mo rẹ̀ sí ìdílé mọ̀dọ̀ kúkú mi mo rẹ̀ sí tó bá sọ̀rọ̀ fún yín ìwádìí ọ̀rọ̀ ẹ̀wò bí torí lóyún ó lè ti ní síkò wọ́n ti tún fẹ́ lórí fi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ interest yẹ́ bí kò ń gbé sọ̀rọ̀ yẹn ó bá pàṣẹ àtọwà بيتجي المربع يعني هو مكة ما راهم سيدي تقول بيجي àfáàkì bọ́n ti wá àti bọ́n ti bára ọ̀sán ti kọlọ ọ̀rẹ́ lọ́rẹ́ ẹ̀kọ́ tí ń kọ́ wọ̀nyẹ wọ́n ti rí ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ẹ̀ ní yunifásitì nígbà lọ́rẹ̀ God slow kind títí ọkọ àti ìyàwó ní títí lọ nípa ọ̀rọ̀ títí ní pẹ̀lú ìmọ̀mọ̀ kan àìjọ fọ̀rọ̀ nípa ọ̀rọ̀ títí yẹn báwa àtìkẹ́ yunifásitì kí dókòwà dókòwà ahmed pàṣẹ wà pé báyìí báyìí báyìí báyìí àwọn ọkọ̀ ọkọ̀ títí wọn fi èké títí ọ̀rọ̀ tí lókè sọ fún mi títí sọ bí ìṣe sọ fún mi wọ́n sọ fún àpáyọ̀ nígbà tí mọ́ adébàdí náà ní àdíkà ìtúwọ́sọ̀ yẹn ọ̀dọ́rin bẹ̀tẹ̀ ẹ̀rọ mú wa ọwá mú àwọn gúrùn 25 wa 25 mú wa kí gúrùn bẹ́ẹ̀ díẹ̀ mẹ́ta sẹ́kì fìdò àti ẹgbẹ̀rẹ̀ pé kí ló mìn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ti sún jáde bẹ́ẹ̀ lọ́lẹ́ yìí ó ní wà sọ pé ọ̀rọ̀ ẹ̀ ti sún ọ̀hún ìdí ọ̀fẹ́ mọ́nù ọ̀fẹ́ tó sì kìí bọ́ọ̀lù ń jẹ́ àìsí sí ní ó di eyín ìgbòlá àpáyà bá jiyàn jẹ́ ọ̀gbọ̀n ìmìnira ọ̀gbọ̀n ìdàtútù pa wọ́n á dìkò ti ìmọ̀ ọ̀gbọ̀n wata kake mani mubi ba sun fara jamfe kilo ko tira yi ita bi ya kuma tira yi aka kai mu da tira yi tori oro ti yin dola kan yo fa kuma mu dina tira ba maka zai tira mu tsaro ya ba mu fito da mu tira ni bo in ji bora mu ti kawi ya ni ma bora wa ko jo kun ba fo ga woni mi no mi ko mo ba ti mi mu ya ko jo ko mi ba bo ko ko bi tira yi ni da ko mi wa ni face Gọ́sùn àmì ní mo ti ní tíra yìí ọkọ̀lẹ́ kìí gúúsù sọ́gẹ̀ ìdọ̀lọ́gbọ̀n tí káàlù wà ń tíra ẹ̀ tí owó tó kọjá ìbá wọ̀bẹ̀ mọ́ àti ọ̀rọ̀ gómìnkún sọ̀rọ̀ wọn àfá láíláí sọ wọn àfá àjọ́mí sọ ìfẹ́ ọ̀dọ̀ tó gómìnì sọ ó di wa ọ̀rọ̀ sípẹ́kàwájọ́ àti sọ̀rọ̀ mẹ́ta yìí káwọn yẹn ń fà ọ́ tí wọ́n mú àtà bí ṣe sọ mídìí sọ̀rọ̀ nígbà mẹ́ so view àwọn àfá kan ní sọ kélékélé ìfẹ́ ẹnu rẹ̀ káwà lọ́rùn wọ́n bí mọ́ sí pàdọ̀ fún mí nìyẹn àbẹ́kọ̀ mi ò sí pé kéèyàn máa darí dáadáa ní ìjọba yẹn ẹ ní nǹkan kéré ńlá ní dọ̀kọ̀ fún mi ní ọ̀rọ̀ ńlá ni àwọn sì ti kọ́ sí ẹ̀sìn ti di Islam sọ any conference lágbàáyé Islam tẹ́ ẹ bá rí pé wọ́n ń sọ́kọ̀ grammar amẹ́ríkà mọ̀ pé táàmù ṣùgbọ́n àwọn máa gba eh, interest àwọn gba amẹ́ríkà lè fò ẹgbẹ́ àgbà ẹsẹ̀ díẹ̀ ní ẹgbẹ́ àgbà kẹ́kẹ́ lè fò gba amẹ́ríkà yìí torí wọ́n ní ìsìláàmù la ti sọ́wọ́n gbé mọ́sán pọ́lọ́ gbé ní ìjọpé ìjọ fẹ́ kọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ara ọ̀ ọdún lórí ìyàn mú dùgbà mú ya ìdí mọ́ mọ́tò lónìí náà bí lákọlọ wọn yóò kọlọ ọjọ́ ìyà rí ṣé o ọkùn ní àmá kí lè tẹ̀lé ara mi gbà ó di eyín pèsè rí mi wọn lá kan rò pé àwọn nǹkan ní ọ ní ni àtẹ̀lẹ́tọ̀ ló fún mi. ó ní lára àwọn tó rà kan wọ́n wá sọ wọn pé à ẹbí wá tó gà mẹ́rin ẹ̀rẹ́ làwọn wá sọ gà náà bá ti lè gbé wa ọ̀ka ọ̀rọ̀ àwọn ló fi wà lù. ọ̀rọ̀ àwọn ló fi wà lù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀. àmì kí wa ọ̀rọ̀ wa ló fi alẹ́gbẹ́ tó lù wà lù. bẹ́ẹ̀ni àwọn abẹ́ bẹ́ẹ̀rẹ̀ mi. bẹ́ẹ̀ni mo ìsúná mi ìsìlámù yẹn ó ti bá ń ṣẹlẹ̀ lábẹ́ ìmọ̀ ìsìlámù yẹn da kun ta musu kanin suna musu kai suna biyu suna da kun tawa an ji kuma kace su ne lima suna da kun tawa suna nabi sallam na ku yi wani ne aje ba suna nabi sallam ku mun sai da suna nabi sallam ina ku fiya won tawo ne ku da kutu mu da buwa ku mi ba ku ma balal qaum ma balal qaum ma bakin qulu awon ya tun bai bai bai bai bai ro yan nabi sallam ai ma suna nabi sallam súnà gidi gan tó yóò kílákan ni súnà gidi gan nù náà nù ó di ẹ kàbírù ẹ̀ẹ́n nígbà tó kọ́ kọ́ wá gbọ́ gbọ́ wá sọ́dún ní ìlú ìjọba kàmí kìlú yẹ ó ti sọ̀rọ̀ délẹ̀ àbí ó sọ̀rọ̀ délẹ̀ ó wá di bí wọ́n rọ̀ ọmọ àti bàbá gan ọ̀rọ̀ ẹ̀mọ́ ọmọ gbogbo ìjọba ni ó ló ní ìdí sòrò ó ti sọ̀rọ̀ délẹ̀ láyé bàbá náà láti wọ́n sílẹ̀ nìfi sọ ó dá nǹka ìrànwẹ́ fọ́lọ̀ àwádìí bàbá ti wáàzì pé a lọ sí ẹjọ́ ẹnìkan bá ra ẹgbàgbé tí ẹgbàgbé kọ́mù pé kí ẹ̀lẹ̀ wọ́n bá fún mi lọ́kàn fún àdìgbò láti àwọn ọmọ tó wọ́n fẹ́ sọ ní ìsìnkà ìpé ìdá àtìmáàlì ìṣòwò ní àfòrí ọ̀rọ̀ lápọ̀lọpọ̀ ọjọ́ wọ́n ní ọgbà tó ṣe alájẹ̀gbẹ́mì ó ní alọ mẹ́ta lọ sí ìfọ̀ alọ sí fọ́ta ń bọ̀ wá àwọn adé bèbè sàádú wọ́n mọ̀ bọ́ra náà bọ́ra náà tara house bá fi síìtì ló dùkù sí ìgbìmọ̀ alájọ́ alájọ́ dùkù wájú alájọ́ wá rí house ẹ̀ àwọn tàbí kí n rí wọ́n má ti sùn wọ́n fẹsẹ̀ gbà báyìí wọ́n fẹ́ kọ́ bọ́lẹ̀ nù ọkọ̀ ẹni bí wọ́n fún pé akílẹ̀ṣẹ̀ aláàdì ní wọ́n wọ́n gbábà mú ọkùnrin ní àbúrà àrà àwọn ọkọ̀bọ̀tì dáàtù máàlì ó di àwọn ní wọ́n ní jáìyì ó di kiri ní gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ kílọ́kàmì ẹni tàbí bí èsì dẹ́ ní láti dẹ́ nítorí nǹkan tẹ́lẹ̀ fún mílíọ̀sì rárí àlọ́ ìgbẹ́ nízi èyí ẹ̀rọ kọ́ problem ẹ̀yìn kan ní dàlámù ẹ̀kọ́ ní ṣẹlẹ̀ káàkiri lọ́fà ní ìṣẹ́lá tó bá fi jọ sùn ó gbọ́ bá parí àyẹ́ òṣèlú sùn àgbẹ́ fọ́kò mi sọ òkú ní kó tó yẹn nígbà ni máa bá lórí kọ́ọ̀mù kí ló ń si àwọn èèyàn ó ti bá ìṣẹ́sẹ̀ bá ìdí àwọn èèyàn nìyẹn wọ́n ti fi bá ìṣẹ́ àwọn ó di eyín àwọn sáà ní sílẹ̀ ó fún mi àtúntò wà ní òwò sábẹ̀ ní sílẹ̀ nínú àwọn sábẹ̀ lálọ́sọ́mọ́ àbíjù ọkà sídìk ẹ̀wọ̀ ọkà sídìk àwùjọ sìdíkì ní ọ̀rọ̀ sílẹ̀ sí alẹ́bí fìtìbáàz alẹ́bí fìtìbáàz ọ̀kà lórí ẹ̀ nígbà tí wọ́n sì kúrò mọ́mọ́ wa sí Aisha radiyallahu anha nígbà wọn kúrò ní mọ́mọ́ wa sí Aisha radiyallahu anha tí wà láàrin lé tí wà láàrin lé ọ̀kan nú àwọn ọmọ nú lé Abubakar ẹbí rẹ̀ ni ọ̀kan nú lé Abubakar mr mista ló wá ń kàn fún ọ̀rọ̀ ìgbàdì ọgbọ́n ìpínlẹ̀ ní wáyé ìpínlẹ̀ tó ní wáyé ìpínlẹ̀ tí wá dáwọ́ nu ẹ̀yìn ẹ̀rí àwọn kan sì gbígbọ́n wò pé kí n gbọ́dá yẹ sílẹ̀ ìgbọ́ ọpọlọ yẹ kọ́ mọ́ inú lẹ́yìn ti dùn ẹbí àwọn ẹbí nǹkan tilẹ̀ sí yẹn inú ànábì gan odò ní àkàrò dùn lẹ́yìn àìsà ti nǹkan tilẹ̀ sí òun mọ̀ fún nǹkan tilẹ̀ òun ò ti gbọ́ pààrẹ̀ ọlọ́run wá sọ àyà mẹ́wàá kalẹ̀ ọlọ́run fi sọ àyà mọ̀mọ́ wa sí dà Aisha radiyallahu ọlọ́run fi kílẹ̀ rẹ̀ bísọ́fì nùr àyà kẹwàá tóbi dé àyà 20 ọlọ́run fi kílẹ̀ mọ̀mọ́ wa sí dà Aisha radiyallahu anha abọ́kà ọ̀rọ̀ yìí káàkiri ọlọ́wà àníbí wa kọ̀rọ̀ àbúkọ̀rọ̀ wa pè pípé ìwọ bíta àtòní náà ọmọ bẹ́ẹ̀ méjì mẹ́lẹ̀ jẹun ó jẹ́ ti sẹ́ nínú ilé ìdí kan bá àdékà kiri ó jẹ́ ọlọ́run ní ìnàlẹ́rí náà jẹ́ ọbẹ̀ ó tún ti mú nǹkan àwọn tó ń gbé ìsìkì wà tó wá kọ́ mọ́ mọ́ bá tẹ́lẹ̀ ṣe àwọn jẹ̀mọ́ àkànnínú yìí náà ni لا تاسبوه شرا لكم اما ركب لدفني بل هو خير لكم قل لدفني قولي لكل مرء من أمة بما تسبب من الإثم إن كنت نوجي يا خيري وجدكم ما سعيسى دي دي لا إله إلا الله دي دي كنت كنتربوتي سي كنت جاية الإنسان فقنوا كنت مسرائي سيتا عايز تشعن قوية يعني شلوائي ọ̀kan nù wọ́n wá wọlé wá wá wọlé wá títí fàmí ah, ah, ẹtẹ́kì fún ẹtẹ́kì fún wọn nígbà tó wá lọ tán àwọn ọmọdé kí wá ní sí ìdáyé ìṣà tó wá kan lókùgbà wọn tó wà nínú àwọn tí wọ́n ń ṣe ìfúkàtì ẹ̀ẹ́dẹ́gbọ́n tó gbogbo àwọn tí wọ́n ṣe àbùkù ẹ̀wọ̀n jẹ́ di ẹsẹ̀ wọn nígbà tí aya yìí àwọn aya yìí wá sọ̀kalẹ̀ tọ́lọ̀ fi kílẹ̀ sí àìṣà láti aya kẹwàá sí aya wá ní kí ni tí ní abọ́kàrà pẹ̀lú mísítà pé wọ́n bí ìgbìmọ̀ àjọ owó kan tọ́lọ̀ wá wí nígbà tí aya ti ń sọ́ọ́ dì báyìí ló wá ń bá àbúkàrà wí àbí ibi kí lórí mímọ̀ràn mi ti sọ ọlọ́run wá ń bá wọlọ́wọlá yá àkálẹ̀ olè fàdúmẹ̀kùn àwọn tí wọ́n ní ọlá nù ní kúmọ́kọ̀ ayé ó ta ọdún àwọn ẹbí wọn kó lọ fún àwọn fún wọn ní nǹkan fáwọn fún wọn má wọn ma sàákí na àwọn wọn muhajirin fi sìgìrì lọ wọn yá àfù ẹ sàbójú kó wọn dé ọkọ rẹ wọn yẹ sọfà wọn kó lọ gbogbo rẹ ala ìṣubú na ayé fún ìdí ìdábọkà òkú ní ara sọdọ ẹbí gbogbo rẹ̀ wá sọ gbogbo ẹ̀ báwọn ti wà nù bó wàá sẹ wọn àfi ọ̀rọ̀ ẹsẹ wá àti ọmọ abiru tó ìrìn bí ọdún bí wàá mi wò kó bá mi rùn sí mi ìdè nígbà lára jàmbá tó kiri mi dànù tó tó káwá wọ́n tó kàrà mi wò tó dànù kí wọ́n fi odò wọ́n ó ní ní àwòsí nílùú àwòsí lẹ́gbẹ̀ẹ́ máa káàkiri máa sí ọkọ̀ máa sí báyìí láti tó dànù báyìí tí wọ́n fi káwọn ọmọ ọ̀ká máa wò báyìí ó ní èsì haramu fa challenge fíàlẹ̀ ó kọ̀ rẹ̀ gàrí ìmọ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́ba ní ní aláwọ̀ ní ìyá àkàtà ìṣẹ́dá ọlọ́mọ púpọ̀ láyà fún tí kí wà fíàlẹ̀ àti ìwà tó fíàlẹ̀ ìgbàmí ó ní ẹ̀ tó kàbírù sí ni àwọn èèyàn àwọn èsì pàtàwà wí nínú ẹ̀pọ̀pọ̀pọ̀ máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ebi bóṣe rí náà ti fún ó di ibi ọmọ sky antivirus i don't know it. àwọn kan wà ní pé hospital ní kò dé ìfọ. ah ìtú ìjà òyìn mu àwọn tọ́sí tí wọ́n bẹ kú sí ìṣẹ̀lẹ̀ mẹ́ríkà sí i tí wà lọ́wọ́ sí wa láti ṣe kàn ọ̀bùn sí i láti ṣe kàn ọ̀bùn sí i. ó di àwọn sí pé bí mo sọ pé mo wà ní yunifásitì à ń fi sọ yóò là ìfẹ́ẹ̀sì náà kọ́kọ́ pàdé dùbà yẹn ara nu tíátà ní ẹni lẹ́sì mọ̀ tíátà ní mọ̀tò àwọn tó wọn àwọn tó ti tóbi two hundred tó fẹ́ for exam bí ti wọlé báyìí fóònù yóò ṣe ìgbéléta kíní ẹ báyìí àkọọ́lù ẹ báyìí ọ̀nìkan àwọn jáde ni wọ́n ń bèèrè lọ́wọ́ sí gbogbo kí ló wà very strict arab district wọ́n tó bá fi mútu wá fi ṣe ìwé ọkọ̀ àrùn ìlú ẹ̀sìn ẹ̀nì ìbílẹ̀ wọ́n very very strict ìbílẹ̀ mo ti máa kẹ́ tí bá ti wá nílẹ̀ tìbí méjì bá fi lọ sí kan lára ọ̀rọ̀ ọdún ọwọ́ ọ̀sán tí wọ́n á lọ sókè sí Dr. Daniel ọ̀rẹ́ aládìmọ́ ìdí ìdílé tó dùn máa wáyé dà yín tí wọ́n lọ sókè sí lọ́jọ́ kùtì tí wọ́n bí ọ̀lẹ́ni kankan tó máa dùn kùtì tí wọ́n á ń kọjá lọ lọ́wọ́ ní 867 ọkùnrin báwọn

àwọn èèyàn ń jáde mo wá bèèrè àwọn èèyàn ìkọ́ àgbẹ̀ mi kò kí lọ́pọ̀ àwọn èèyàn kan ní wà ní ìwà sí ìtìjú ọjọ́ ti mọ́ parí ẹ̀kọ́ rẹ̀ nù tó bá rẹ́rìn mo wá lọ dr jami mo wá sọ fún dr jami pé ọ̀rẹ́ yín yóòlà báyìí báyìí bí kẹrì pé ìlú yóòlà ló ti wá ní àtàkùn kan jẹ́ yóòlà ní kálùnù àdúgbò kan jẹ́ yóòlà ọmọ ọbẹ̀ ní ọmọ kálùnù máa ń sọ fún dr jami pé báyìí báyìí ló ní ọdún ọdún ọdún ọdún ṣe ó fẹ́ àtìkára rẹ̀ ó ní bí èèyàn gbọ́ọ̀rọ̀ bọ́ ń sọ̀rọ̀ ẹ̀ láyìí dá ó ńlá ẹ̀ka ìkàbá sọ̀rọ̀ ti gbà ìfì lọ́rùn tí wọ́n kú akọrin láti láyà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn bí kẹ́nu ṣe nì ọjọ́ ó ti pé ẹnìkan tára ẹ̀ balẹ̀ nínú ìgbà so ìfẹ́ gbọ́rú àfẹ́sọ̀rọ̀ mọ́ àmà ti fún ìnú gbọ́dọ̀ ti gbà láti wá kú ìrẹsì bí sí ìgbàlọ́ ìrẹsì máa ń bọ̀ lórí sílẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn rí ọlọ́gbọ́n láàkà ìpàdé ọgbọ́rọ̀ àwọn ìgbẹ́gbẹ̀ ló mẹ́ fọ́n ní pé nínú àánú ọlọ́ọ̀bá ní ìsàwọn èèyàn tó dára wà láàkàwọn èèyàn fẹ́ bọ̀ nínú ìlànà kúrò ní brablasid náà nìyẹn àkọjá lórí ilẹ̀ tó fún wa brablasid náà àkọjá ní ibi abàtúwà lórí tó fún ọdún yìí aláwọ̀ ó kí àwọn alọ́dún wà ní òfin ah, ọkọ̀ ní àbí ìgbó ti lẹ̀wà ló kún jọsí ni ọkọ̀ hàn ní ẹgbùrú ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọlẹ́ ọkọ̀ ní ọkọ̀ ìyàwó òjì ẹ̀dùn ti wà pé kò ní ah, wọ́n wọ́n jáde lọ ah. ọkọ̀ sí lẹ̀wà ló kún ní ìsìn àwọn ọgbà àwọn àṣíwájú ó di àkọ́kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ní wà lórí ìgbàdí ah! àdúgbò òkú jẹ́ ni àbí ìrìn àárín ìbàmú ní mìíràn bí ló ta àti wọ́n yọ̀nù ó ti tẹ́lẹ̀ mi ní ibà àti ilé ẹ̀dọ̀gò àbí kí n náwó tí a jẹ́ tó ti bí ní ìwà wọn a wọn a lè mí mi rí rí rẹ̀ ọwọ́ àlekún mu sọ́lá bẹ̀rẹ̀ gbọ́n àtúgbìlà ọ̀kadà wọ́n ní wọ́n ní tọ́gbà díẹ̀ wọ́n máa sọ́kọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ fún òtún ìgbẹ́ lójú ìdájú ìfẹ́ tó sáré bíi pé ó tó kọ́ èèyàn ló kù lọ gbogbo wọn ti gbọ́ ní máa sọ́kọ̀ díẹ̀ ó sì kọ́ fún abẹ mẹ́ta mi káàdì ìbàdàn àwọn yóò fi débi máa kó lè máa sàmìyà wọ́n sọ wá fún ọ̀rọ̀ sùn ó tó kéèyàn gbé gbogbo ẹgbẹ́ tó kẹ́rẹ́ ní ẹgbẹ́ tó kẹ́rẹ́ ní gbogbo kọ́kọ́ máa sọ ó di ó tó kẹ́rẹ́ bala jin lo wi oni mo ni kila ko kala aje fine ne ga goni a a ni ko isira ko ko wa ko gani sele ni ko di sele ni ko ro nbe tó bá gbọ́ nínú news pé àmúkú nǹkan báyìí ní news ló mọ́ ìrìnàjò àìkú tó burú mẹ́ ó di pàápàá jùlọ pọ́ńtù pàtàkì lọ pé irú ìdísìlẹ̀ lè lóṣù fúnṣe mùsùlùmí tàbí pé bí the first time táwọn ẹ̀dọ́ owó ní egypt gómìnà ní mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ six feet kan ní south south àwárí stage kan sọ́yẹ́ pé wọ́n ní mùsùlùmí ní egypt gómìnà ìgbàgbọ́ wọn gbọ́dọ̀ pé àwọn mùsùlùmí sí ilẹ̀ ìrọ̀mù náà kan a ní àwọn eré àwọn ní wọ́n ju ìlú kan wa àgbẹ̀dẹ àbí wọ́n ti lù kọlu yẹn wọ́n bẹ̀rẹ̀ sí christian kan bẹ̀ wọ́n ti lù kọ̀ àwọn àmì ní tí yẹn ti gbogbo kò sí kristian yọkàn báyìí àṣìbọ yọkàn báyìí kò sí gbogbo mùsùlùmí ni wọn ẹ ìgbìmọ̀ ìgbìmọ̀ ẹ̀ tẹ́lẹ̀ gbàtà lọ yìí ó di wa tí yẹn bá ń fẹ́ẹ̀sì lórí ìbò ẹ̀dọ́ yẹn wọ́n bí lọ́rùn ìfẹ́ náà kí ìṣẹ̀lẹ̀ dó ìgbìmọ̀ láti fi ká mùsùlùmí borí ìdí ẹ̀yìn àtẹ̀rẹ̀ yìí máa yìí wọ́n sì ni wọ́n ti fi ká mùsùlùmí tí wọ́n bá lù wọn àtẹ̀rẹ̀ ní fáàkì ó di yẹ ìdérí nìyẹn àwọn náà nígbà tó ṣe tán nìyẹn àwọn ará nígbà fún ṣe tó mi ó bí ẹ̀rọ àmìjòkó yà kàn sẹ́wọ̀n àmìjòkó yẹn wọ́n á ní tí mo sáwá sí ẹwà nínú àdúgbò tó lè jù lè jù tàbí mẹ́rin àdúgbò tó wà bẹ́ẹ̀ tí mo àdúgbò ewu tí mo sáwá yìí ẹmọ súpà ẹgbẹ́ ẹmọ súpà ẹgbẹ́ ẹmọ sílí kan tó máa pẹ́ra wọn báyìí wọ́n kọ́ kan sí ìfọdún máa pẹ́ra wọn máa bára wọn jà ọmọ ẹ̀rọ balẹ̀ ó ní àwọn àwọn wá sí wá àwọn sẹ́rífù yẹn àwọn sàránsàrà ó náà wá sí wá sí kàmú kàmú dà gbogbo ohun tí mo fọwọ́n gbà báwọn tí wàá zíyìn lọ́wọ́ bàbá akẹ́kọ̀ọ́ kan ìdàdí ní owó ni ó lẹ́yìn sọ̀rọ̀ kọ̀ wọ́n kan ní ó wà lọ bí máìkì yẹn wọ́n ní tí sọ̀rọ̀ ní máìkì mi kẹ́rí ẹ̀kan náírà dárẹ̀ ohun tí mo sánà láwà lónìí ṣé màá gbọ́ wọn àbí káàkiri àdúgbò fa a ọlọ́run kúrò iṣẹ́ sí o àbẹ̀ sì fọ́sílù fa ama náà bí ó sọ̀rọ̀ ní ìdíkọ̀ yẹn bí ó sọ̀rọ̀ yẹn president kí n kọ́ àgbà kan ló sọ gbogbo ojú ayé títí mo títí gbà náà ẹ bí káwọn ẹbọ òòsà kankan ẹ bí àwọn ẹbí tó wọn àwọn ìwọn ìfọwọ́ abẹ́ gan lùsì yìí tó lùsì náà àwọn àdúgbò yìí náà nù má bínú ti tọrọ ọba bí kí o lè rọrùn àgbà àwọn alájú mi alájú mi bí iṣẹ́ bẹ́ẹ̀ àbí gbogbo lọ́lájú wa hausa da zaka ne murka da ah kira a ko cikin zuwa na bidiyo ne pe kuma wa outside the abika da wa ni ah ti lo ni e o di ye ma mi ni so ba e abuwa la do mu ise lẹ́yìn náà tí yẹn bá ara wọn tí wọ́n sì bàjẹ́ tí wọ́n kọ̀ fún wọn ibi ìmọ̀ ra'amin kùnkára ní sọ́yẹ́ bí yẹ́rù yẹ́dì tó kún ní kalagbára rẹ̀ in lam yudriki rabbika bi fadli thani abi in ka je yau dawo mun lam yudriki rabbika bi fadli kun da ne ذلك على عفو الايمان gun da ku ma fi da ga iman zuba bi jiro sun bayare ko bi wa wallahi ba ka fa ni man fi koro na ma fami understand nínú ọ̀rẹ́ kí ẹ̀ ń wo tí wàá kílẹ̀ ńlẹ̀ jù ní òkú sọ̀rọ̀ sọ báyìí ní ìsọ báyìí ìsọ sọ̀rọ̀ ńlẹ̀ jù ní pé àwọn tó ń tọ́mọ̀ bàálù kìí sílẹ̀ jù. ó di nígbà tó lọ bá wa sí ní ìsìn ní cbn ni wọ́n ti ń ṣe àwọn tó kọ̀ sọ pé this is a known interest loan ní jáde ìdílé rẹ̀ ní kò sí pọ̀ ni. lẹ́yìn náà nàìjíríà ní ìsìn náà àti ní báńkì méjì ní ìsìn tí sọ̀rọ̀ nínú interest Jaiz Bank àti charge káàdì òsì kọ̀ Àbújá Lagos ìdíkánù nìkan ti ní branch báyìí káàdì Àbújá ìwọ̀n yàtì ìdìbí ìtàbí dín káàdì ló jẹ́ àwọn náà àwọn arákùnrin kan wá dálẹ̀ christmas bí bọ́dí ẹ̀jẹ̀ lẹ́ni ó dí wà wallahu ta'ala fókù kí mọ́ bàbí dájú wallahu ta'ala àlùmọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuh kúkọ mi ni Ismail Suleiman láti ìlú èkó. ìbéèrè mi lọ báyìí kí ni ìdájọ́ lórí pé ìgbà tí imam bá ń ka suratul fatih tó wá débi muhammadu rasulullah mo wà bá ń pé àwọn jọmọ́ nígbà míì wọ́n máa ń ṣiṣẹ́ ní ọmọ máa ń sọ sọ́lọ́ àríwọ̀sọ́lọ́ máa ń sọ ọmọ sọ sí ti jẹ́ pé àwọn yẹn máa gbọ́ kí ni ìdájọ́ lórí ẹ̀ kìtàbù wà sínú kí ni ìdájọ́ lórí àrì yẹn eré mọ́mọ́ máa sọ muhammadu rasulullah kan jùlọ wá ní wọ́n máa sọ sallallahu alaihi wasallam kọ́ máa sọ jákì kí ni ìdájọ́ lórí rẹ̀. ìmáàmù tó kẹ́ yẹn kò sábúrú ń bẹ̀ kó sọ pé muhammadu bá fi nẹ́sì quran àmá káwọn yẹn máa fi sọ̀rọ̀ láwọn sọ̀rọ̀ kọ bá mu àmọ́ kò àrùn jẹ́ fún táwọn yẹn kì ní muhammadu rasulullah ọlọ́pẹ́ sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ ọba amọ́kọ́ sí bẹ́ẹ̀ àmọ́ kọ̀bàrún ní jẹ́ ó di wà ráwọn sọ̀rọ̀ àwọn gala ẹ̀sọ̀kọ̀rọ̀ àwọn gala ọlọ́run fi ayà yẹn rìn mọ́ wọ́n sí sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀ àwọn olóògbé bí wà ó di wà Allahu ta'ala wọ́n jẹ́ àpọ̀rọ̀ yìí ọlọ́ba. nígbà náà lọ́wọ́ àlejò kí àwọn ilé ẹgbẹ́ òkú nípa ìlànà ìjọba àbí kí àwọn ìlú àwọn ìdílé àwọn ìlú kí wọ́n pe ibi tó ń gbé síbẹ̀ tó dìnà kí wọ́n fi kọ́ sí Ara òṣèkèrè inú ọ̀rọ̀ náà mẹ́kọ̀ òun ìrìn àjò. Kó ìbó dínà jù náà lọ, Èkó Èkó bí máa dákì kí o sí ìgbòmí. Bọ́ọ̀dún ìbọn kí kọ́ sí ìgbòmí. Wọ́n mẹ́kọ̀ ìrìn àjò inú ìlú àwọn sí ìgbà. Ó di wà wọ́n lọ dùkùn lẹ́njà wọ́n lọ sí sọ́mọ́ àti àwọn sí gánàgàyà ní sí lọ́nà ní àfàmí àti sí gánàgàyà ní ìgbọ̀kún ṣọ́kọ́rọ́ ìgbẹ́yàn bá wà ẹ̀ mú síwájú yẹn lọ́kọ̀ọ́ kékeré ni ṣe mú àṣíwájú yẹn kò ní sínú sáfù yẹn ọdún tó yẹ mú kí ni bàtẹ̀rẹ́ àti ìgbà ní ọmọ náà ọkùnrin ọdọ bàní ọmọ ọdọ wà lẹ́yìn ọdọ bàbá ní ọlọ́kọ̀ọ́kọ́ wà lẹ́yìn ọdún bá wí bá ṣeré bá wí bá ti ṣeré lọ́la kò ní ṣẹlẹ̀ bọ́tùlà ó di ẹyin tó ṣeré nìyẹn always ká máa ṣe nǹkan wá láti ṣàkóso sínú àlejò ṣẹṣẹlẹ ó di wa tí àlejò ṣẹlẹ̀ mi kó máa gbogbo nǹkan lọ́dọ̀ sí wa ó di àlejò ṣẹlẹ̀ mi kó fún ọmọ yẹn sẹ́yìn tó kó jù ẹ̀kọ́ tó lè níwájú rẹ̀ ni kò fún agbóhùn ẹ̀kọ́ níwájú rẹ̀ àníbi sílẹ̀ ní máa kírun tí asan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lọ́dà mí asan ó gborí rẹ̀ láwà lórí ṣubú tí gborí rẹ̀ wọ́n yàrá dálẹ̀ dam. ọ̀rẹ́ bá kó fún mi náà díẹ̀. Hmm. wọ́n kò kọ́ fún ọ̀nà ẹ̀pọ̀ ìṣàkóso ni pé ìdẹ́yìn àjò ni ọ̀ títí kìlò sí kàmẹ́rà tó ti bá kúgbọ̀ ń gbà yìí títí kìlò sí ní ẹ̀yìn káwọn lọ fẹ́ràn títí kìlò sáà ń ṣe tí wọ́n rà ń bí káàmpù mẹ́ ní àwọn ẹ̀kọ́ ìkọ̀kọ̀ tó ti bá máa ti tọ̀ ó di yé nà. Nígbà tí wọ́n ti àwọn àgbàlagbè sí àwọn wá ń wà ní àpò ẹlẹ́ẹ̀kẹta nígbà káàdùn àwọn àgbàlagbà bá dé náà ó sì lọ sí ìlú. bẹ́ẹ̀ni wọn kà bàbá dé òní wọn kà bàbá dìbò wọn bẹ kó burú mbẹ wọn gbogbo tí aláà kọ ni wọn kà bàbá tí ọmọdé bá wà mbẹ aláburú mbẹ ìyàwó ló ti fáwọn tó ń súnmọ́ imam fáwọn àgbàlagbà yìí fáwọn ọmọ ọba yìí ọba yìí káwọn bàbá dé wọn lè fáwọn ọmọ ẹ sẹ́yìn kó lọ bá kó wájú ànábì sílẹ̀ lọ fún ìsẹ́yìn ẹni lẹ́yìn ẹgbẹ́ ní ọ̀bẹ́ ìbìlì kọ́ ọ̀bẹ́ ìsẹ́yìn ọmọ ẹ̀ wò báyìí wọ́n bí ní ọdún kọ́ wa ní láti lọ́kọ́ ìgbà sí nìyí ó di yé nà náà. gbẹ́dà ti wá àlè kàrọ̀ dájú ó di yé yín wọ́n láwùjọ àlàáfíà ànábì ní ẹ̀mẹ́ kọ́kọ́ sálámà sáwọn náà ìfẹ̀rí báyìí tí wọ́n sì gẹ́gẹ́ tó wà àlẹ́kà lórí rà ní tó tilẹ̀ ní pé láàrin ìsìlẹ̀ àwọn yahood assam ìkúrúgbẹ́bẹ̀ assam àwọn yahood náà tó lórí ibú ni wọ́n wọ́n sọ ìkúkú máa bẹ̀rẹ̀ فجد مواعنا تنواصل الفندقون السلام عليكم وعليك السلام ولعنا وكتب من الله نحب عائشة يقول ولا يقول السلام عليكم من وفد النبي من وعليك انتم منكم ابا قولي أبدا وانتسميه السلام عليك العموية بلا يكون كما تقول السلام عليكم يا ربي من وعليك هنا أبدا أنا لو سفن تريد أويه كما باونا àwọn ìgbàgbọ́ wọ́n tẹ́kì fáwọn ní ara wọn sí ìfẹ́ ó di èyí bí rí nìyẹn wọ́n láwọ̀ ẹjọ́ ti dàkọ́ wọ́n ní wà á lè kà yẹn ó sì tó wí ká lọ́gbọ́n tó kọ́ ọ̀rọ̀ wí yẹn nítorí gbogbo Assalamu alaikum wa rahmatullah oníwà aláìkà aláàfí ọlọ́run bá àánú ọlọ́run kan bá wọ̀nà nǹkan tó fọwé fún yẹn ní sí ọ̀dà kọ́ ni ní sí ọ̀dà pé ní ọ̀dà aláàfí fún wọn nǹkan kọ́ Tí ó ṣe Mùsùlùmí, ó ṣe Mùsùlùmí, bí i ànábìwà ó ṣe mọ́kàbádá àwọn olóògbé ṣé kí wọ́n ti mùsùlùmí àti ìtura ló sọ pé kọ́ máa dáhùn ló ń bẹ̀ ẹ̀sì tí wọ́n lọ́sọ bẹ́ẹ̀ àwọn náà àwọn ẹ̀kẹ́ kò tó máa ìtẹ̀sí ti wọn ẹ̀kọ́ mi nu wọn pé ẹran alẹ́ ajá ìsìn kò ní kò ní bọ̀ sí ayé jẹ́ àbákọ́ lè dànù fún obìnrin kì í fẹ́ pé ọ lọ fi hàn jìbìtẹ̀ lé mi látàjọ ń gbélé ọkùnrin jẹ́mjẹ̀m ìgbà tó máa wà ń kó ni tó máa wà ń kó ni ọkùnrin jẹ́mjẹ̀m fún òun mú kò sí ní ẹ̀ka wọn ni wọn ní káwọn mú tó wọn obi wọ́n sọ ma wà politics obi wa bọ́láwò tààlàlù méjì ló pé Zainab bí ẹni tó rẹwà bí ìsúkú gbà ọdíwà Fatima òròrò bí rose kínan kiri òdòdó tó rí ayá yìí àìṣà ẹni tí tìmí dáadáa àìṣà ẹni tí tìmí dáadáa pé èyí ṣe kìrọ ọ̀bìyà fídíò náà ọlọ́wọ́ pẹ̀lú wa ọlọ́wọ́ sọ̀rọ̀ láti kẹrọ alákọ̀ọ́sọ́ kọ́ akẹ́ Quran tàbí kọ́ akẹ́ Quran tọ́wọ́ wọ́n bí abùkátà ìbọ̀kan wa kọ́lọ̀ kìsànù wa